أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أدوك فون الله وبا وبا تي صائمي ودي أروي يتسواجو من تفسير أيتي أنشي الله وبا كيو دوتي a ó dìde lórí aya forty seven nínú suratul qamar ọlọ́run ní innal mujrimina fi dalalin wa su'ur yawma yushabuna fi an-nari ala wujuhihim dhuqu massa saqar ọlọ́run ní innal mujrimina fi dalalin wa su'ur dájúdájú àwọn ọ̀daràn àwọn ẹlẹ́ṣẹ̀ wọ́n wà nínú ìkùnà tó hàn bákan náà wọ́n tún jìyà ẹ̀ṣẹ̀ wọn pẹ̀lú iná yawma yushabuna fi nnari ala wujuhihim ní ọjọ́ táwọn máa fà wọ́n pẹ̀lú ojú wọn nílẹ̀ẹ́lẹ̀ tí wọ́n dojú bolẹ̀ a wà máa fà wọ́n lọ sínú iná náà a wà sọ fún wọn pé dhuqu massa saqar ìjìyà náà wò أي إن المجرمين في تيه عن الحق وعناء وعذاب àwọn ọ̀daràn wọ́n wà nù ìjìyà iná torí pé wọ́n ṣẹ́rí kúrò níbi òdodo wọ́n yawma yujizawna finnari ala wujuhihim ní ọjọ́ tí yajuruna lọ́jọ́ tí a ó fà wọ́n lọ sínú ná pẹ̀lú ojú wọn èyí ni pé wọ́n dojú bolẹ̀ wọ́n máa fàyàwọ́ pẹ̀lú ojú wọ́n yuqalu lahum wọ́n á máa sọ fún wọn pé dhuqu shiddata adhaba jahannam ẹ̀tọ́ iná jahannama wò ẹ̀kẹ́ ẹ̀rí bó ti rí ah, ọ̀rọ̀ yìí ah, ọlọ́run ọba ọba àlékè ọlá ó ń fún wa níròyìn báwo ni àwọn kèfèrí ó ṣe wọná lóòjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama wíwọná wọn kò ní jẹ́ pẹ̀lú ẹ̀ẹ̀lẹ̀ pẹ̀lú ìnira àti wàhálà wọn wọná èyí ni pé wọ́n wọ inú wàhálà pẹ̀lú wàhálà gẹ́gẹ́ bí ọlọ́run ṣe sọ láàyè ibòmíì pé wa nahshuruhum yawma alqiyamati ala wujuhihim umyan wa bukman wa summan àwọn wọ́n máa fàyàwọ́ pẹ̀lú ojú wọn ń lẹ̀ lọ́jọ́ ìgbéǹde alkiyama wọn ò ní ríran wọn ò ní lè sọ̀rọ̀ wọn ò sì ní gbọ́ wọ́n di adití afọ́jú ẹni tí ò lè sọ̀rọ̀ lọ́jọ́ ìgbéǹde alkiyama báwọn ó ṣe dìde láti inú kábàrí wọn nu. aya mi wa tí wọ́n máa kígbe ìwọ ọlọ́run lima hashartani a'ma wa kuntu basira kí ló dé tó wá gbé mi dìde pẹ̀lú láì lójú tẹ́ pé tẹ́lẹ̀ nílé ayé mo mò ń rí na wọ́n á máa sọ fún wọn pé kàdálìkà gẹ́gẹ́ báwọn ni àwọn àyà wa náà wá fún ọ fanasi ìtàhà tí wọn náà gbàgbé ẹ̀ wọ́n kàdálìkà ni yóò máa tún sá báyìí náà làwa náà ò sì gbàgbé rẹ̀ lónìí so eléyìí fi hàn pé níjọ́ gbẹ̀ǹdẹ̀ alkiyama àwọn kèfèrí ọlọ́run jí wọn dìde wọ́n máa wọ́ pẹ̀lú àyà àtọ́jú wọn lẹ́lẹ̀ wọn ò ní ríran wọn ò sì ní gbọ́ bẹ́ẹ̀ ni wọn ò ní lè sọ níbo làwọn èèyàn ń lọ wọn ò mọ̀ wọ́n sá máa fàyàwọ́ náà ni títí ọlọ́run fi fi ibi tí wọ́n wọ̀ hàn wọ́n. alhashru nínú àyà tí mo kà ń sìn àwọn tu sí ọ̀nà méjì ó ní pé àkọ́kọ́ ìbára ni tó fi hàn irú bí wọ́n ti máa yára lọ sínú nàjà nàmàjọ́nà torí pé ọ̀rọ̀ arab wọ́n máa ń sọ pé marral qawm ala wujuhihim àwọn èèyàn wọ́n kọjá pẹ̀lú ojú wọn tí wọ́n bá mì pé ìdá asra'u tí wọ́n bá mì pé wọ́n kọjá pẹ̀lú ìyára so ẹni pé wọ́n máa lé wọn táwọn náà máa yára lọ sínú iná jahannama ọ̀rọ̀ èkejì àwọn onímọ̀ àwọn àfáàmì ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ́n ti sọ bẹ́ẹ̀ náà ni ó sì rí lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ojú náà ni wọ́n máa fi wọ́lẹ̀ kì ṣe pé bóyá ìbárọ̀ tó ń túmọ̀ sí nǹkan míì ni ojú wọn làwọn máa fi rìn instead ẹsẹ̀ ọlọ́ni yawma yushabuna fi nari ala wujuhihim ọjọ́ tá a máa fà wọ́n lọ sínú ná pẹ̀lú ojú wọn ohun tó fi hàn pé lóòótọ́ lóòótọ́ ojú àtàyà gbogbo ẹ̀ ni wọ́n máa fi rìn jọ́nà ó ní ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ ànábi sallallahu alayhi wa sallam ipe ìwọ òjíṣẹ́ ọlọ́run kayfa yuhsharu al-kafiru ala wajhihi yawm al-qiyamah ṣe gbé kèfèrí dìde lórí tí ó máa fojú rẹ̀ rìn àtàyà rẹ̀ lóòjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama anabi dáhùn pé sallallahu alayhi wa sallam alaysa alladhi amshahu ala rijlayhi fi dunya qadiran ala an yumshiyahu ala wajhihi yawm alkiyama ṣé kìí ṣe ẹni tó fún ní agbára àti ìléṣe láti fi rìn pẹ̀lú ẹsẹ̀ rẹ̀ ńlẹ̀ ayé òun náà ni ó fún ní ìrọ̀rùn àti rìn pẹ̀lú ojú rẹ̀ lóòjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ọlọ́run ọba tó ní kọ́ máa rìn pẹ̀lú ẹsẹ̀ nílé ayé òun náà ni ó sọ pé máa rìn pẹ̀lú ojú rẹ̀ ń jọ gbẹ̀ndẹ̀ alkiyama so kò sí tí tí kò rọrùn fún ọlọ́run láti ṣe ọlọ́run ní inna kulla shay'in khalaqnahu bi qadar àwa o eléyìí ọ̀rọ̀ ni tí ọlọ́run máa ń sọ láti fi torí gíga ọlọ́run àti gbígbọ̀ngbọ̀n rẹ̀ inna kulla shay'in àwa gbogbo nǹkan pátá khalaqnahu bi qadar á dá pẹ̀lú àkọọ́lẹ̀ ni gbogbo nǹkan pátá la dá pẹ̀lú kádàrá gbogbo nǹkan la ṣe pẹ̀lú àkọọ́lẹ̀ rẹ̀ inna kulla shay'in khalaqnahu bi miqdari qadrina gbogbo nǹkan la dá wọn gẹ́gẹ́ bí a ti ṣe àkọọ́lẹ̀ wọn wa qadaynahu gẹ́gẹ́ bí a ti ṣe ìdájọ́ lórí wọn síwájú ká tó dá wọn bẹ́ẹ̀ náà ni ìgbésí ayé wọn ó sì máa lọ. wa sabaqa ilmana bihi a ti mà síwájú kún tó ṣe wa fi lawhil mahfuz a sì ti kọ́lẹ̀ nu lawhil mahfuz pé lágbájá o n tí ó ṣe ń lé ayé nì làkàṣègbè n tó náà ṣe ń lé ayé nì lágbájá o alárìsìkì ni ó jẹ làkàṣègbè onítálíkà lòun ó jẹ ń tiẹ̀ gbogbo kò kẹ́rí tí ó wá ṣe láti fi lówó kò ní lówó ọ̀hún kódà kó sóògùn owó tí ò ní jóògùn torí pé yóò ya wèrè kẹ́yìn ọlọ́run ọ̀kọ́ pé yóò lówó ọlọ́run ní wa khalaqa kulla shay'in faqaddarahu taqdira ọlọ́run ó dá gbogbo nǹkan gbogbo ẹ̀ ló sì ti ṣe àṣàyàn rẹ̀ àti àkọọ́lẹ̀ rẹ̀ gbogbo bí ó ṣe rí nílé ayé gbogbo ọ̀rọ̀ lọ́n ti ṣe wa kana amrullahi qadaran makudura gbogbo àlámọ̀rí ọlọ́run ọba gbogbo ẹ̀ lọ́lọ́run ti ṣe àkọọ́lẹ̀ rẹ̀ bó ni wọ́n ti rí ọlọ́run ti ṣe síwájú kí nǹkan òun tó ṣẹlẹ̀ àwọn àyà yìí ó ní àwọn àfà tí wọ́n máa fi ń ṣẹ̀rí lórí pé ìgbà àkọọ́lẹ̀ gbọ́ ọ̀ranyàn nínú Islam gbogbo ẹnikẹ́ni tí ó bá gbà kọ́ lẹ̀ gbọ́ kì í ṣe mùsùlùmí kódà bó ń kírun tó ń gbààwẹ̀ kí ń yọ sàká tí ó bá ti gbà kọ́ lẹ̀ gbọ́ o kì í ṣe mùsùlùmí. ìgbàkọ́lẹ̀ gbọ́ náà ní ká gbà pé ọlọ́run ọba ó ti mọ gbogbo nǹkan síwájú kí nǹkan náà tó ṣẹlẹ̀ ó sì kọ sínú lawhid mahfud síwájú kó tó ṣẹ̀dá bákan náà àyà yìí náà ni àwọn àfa máa ń lò láti fi dáhùn àwọn ìjọ tí wọ́n kójọ tán pera wọn ní kọ̀dàríyà kámọ́sí mi gbọ́ kìí ṣe kọ̀dàríyà kọ̀dàríyà àwọn tí wọ́n ní kò sákọọ́lẹ̀ kò sí kádàrà látàyé ànábì nírú wọn ti wà wọn sọlá aleyhi salatu wọn wá fẹ́ rọra lágbá díẹ̀ wọ́n hàn lẹ́yìn ikú ànábì sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà tí àwọn sàhábí ànábì bíi abubakar umar táwọn náà ti kú láyé wọ́n wá wọ́n ń bá ànábì sallallahu alayhi wa sallam jiyàn lórí àkọọ́lẹ̀ gbogbo ohun tó ń sọ nípa ọlọ́run gbogbo ẹ̀ la ṣùgbọ́n ètò tó wá sọ wípé ká tó ṣe nǹkan ọlọ́run ti mọ̀ ó sì ti wà lákọọ́lẹ̀ eléyìí làwọn ò gbàgbọ́ in ọlọ́run wa sọ Qur'an kalẹ̀ pé inna kulla shay'in khalaqnahu bi qadar àwa gbogbo nǹkan pátá la dá pẹ̀lú àkọọ́lẹ̀ rẹ̀ ìgbà ọlọ́run ọgbà bọ́ èèyàn ò ní jẹ́ mùsùlùmí láì ṣe pé ó gba kádàrá gbọ́ torí pé ó wà nínú ọ̀kan nínú àwọn òpó ẹ̀sìn Islam ìdínú nígbà tí irú wọn tó bẹ̀rẹ̀ sí tí wọ́n bẹ̀rẹ̀ sí pọ̀ ní ìlú Basra lẹ́tẹ̀nu Ma'bad al-Juhani tó yẹ pé òun ló ṣe àdáda irú nǹkan báyìí sínú Islam kí mùsùlùmí ní òun ọ̀gbà pé kádàrá ń bẹ gbogbo nǹkan ń ṣẹlẹ̀ bá náà ni naturally ni nǹkan ń ṣẹlẹ̀ kì í ṣe pé bóyá Ọlọ́run ti kọ nǹkan náà lẹ̀ síwájú kó tó ṣẹlẹ̀ àwọn kan tó wá wá láti ìlú Basra tó wá sí Madina tó bi Abdullahi ibn Umar sàbí anabi sallallahu alayhi wa sallam lórí ọ̀rọ̀ náà lọ́wọ́ ni tẹ́ bá dọ̀n ẹ sọ fáwọn tẹ́ ń wí òun pé law laka mithlu jabali uhudin dhahaban ìbá ṣe pé gẹ́gẹ́ bí àpáta Uhud bó ṣe tó nì orí pé àpáta Uhud ó ní àpáta tó tóbi jù nínú maka gbogbo bí ẹ bá wà nínú maka ẹ máa ẹ máa wo àpáta ńlọ kan ètò pé bí àpáta ń ṣe tóbi tó ó ní wọ́n wá ná sójú ọ̀nà ọlọ́run pẹ̀lú gold ma qabilahu minka ọlọ́run ní gbà lọ́wọ́ rẹ̀ hatta tu'mina bil qadari kulli àyàfi kọ́ gba kádàrá gbọ́ gbogbo ẹ̀ pátá lẹ́yìn ìgbà tó bá mọ̀ pé annama asabaka lam yakun liyukhti'aka gbogbo ń bá débọ̀ kò tiẹ̀ ní fún ọrù tẹ́lẹ̀ dáàmú yóò débọ̀ náà ni gbogbo ọgbọ́n tó wulẹ̀ ọ̀dá yóò bá ọ. ẹnì ọ̀fẹ́ rìnrìn àjò tí wàá ní kóhun má lè kú òun ò ní lọ́rin àjò ọ̀hún mọ́ orìnrìn àjò kò rìnrìn àjò yóò kú kúkú eléyàn mélòó ní kú nulẹ̀ lórí bẹ́ẹ̀dì rẹ̀ mélòó lẹni ó kú láì ṣe pé nǹkan kan ṣe téèyàn bá kú á máa béèrè kí ló ṣe tẹ́lẹ̀ bí nǹkan ò ṣe ń kọ́ bí yóò kú so wa ma akhta'aka lam yakun li yusibaka gbogbo nǹkan tó bá fò ọrù kò lè bọ́ tẹ́lẹ̀ náà bí wọ́n bá ń pín nǹkan bá bá ilé fò ọrù tẹ́lẹ̀ náà ò ní nasibi ń bẹ̀ ní mọ̀wù rẹ̀ bínú wa annaka in mutta ala ghairi hadha dakhalta tó o bá ilé kú lórí pé ọ̀gbà kádàrá gbọ́ ọwọ náà gbogbo ohun tó wulẹ̀ ó ṣe nínú ẹ̀sìn islam ọwọ náà so eléyìí ti fi rinlẹ̀ pé àwọn sàbẹ̀ anabi sallallahu alayhi wa sallam wọn ò fi agbọn ìmánì pẹ̀lú àkọọ́lẹ̀ wọn ò fi ṣeré pẹ́ẹ́pẹ́ torí pé ohun tí wọ́n bá láti ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam nìyẹn so gbogbo ẹnikẹ́ni tí ó bá gba kádàrá gbọ́ ó ti kú nínú ẹ̀sìn islam. bákanáà ó wá ní àdísà anábi muhammad sallallahu alaihi wasallam tó ní la yu'minu abdun hatta yu'mina bil qadari khairihi wa sharrihi hatta ya'lama annama asabahu lam yakun li yukhti'ahu wa annama akhta'ahu lam yakun li yusibahu èèyàn ò ní jẹ́ onígbàgbọ́ àyàfi kó ní ìmánì pẹ̀lú àkọọ́lẹ̀ dáadáa rẹ̀ àti aburú ẹ̀ bá bá kàn kọ́mọ̀ pọ́lọ́ ló fi kàn tó rẹ bá kàn kọ́ mọ̀ tó kì í ṣe ọgbọ́n òun ọlọ́run ọba ló ní yóò rore náà so gbogbo nǹkan tí ó bá yín kò sí nǹkan kan tó lè yẹ nítorí pé ó ti wà lákọọ́lẹ̀ pé yóò bá yín gbogbo ntị tí ò sì bá yín tẹ́lẹ̀ náà kò ní í bá yín ni ọlọ́run ọkọ pé yóò bá yín mélòó làwọn tó ń kunu accident tó yẹ pé wọn péré kódà kò sí ní mu ìgbà míì ìran jọmọ kékeré ni tí ò mọ bí òun òun ọlọ́run sì yọ kúrò yọ lọ gbé sáyé ibì kan wà ní gbogbo wọn pátá ló kú ọmọ kékeré kan ní òkú ọlọ́run ti kọ́ pé òun kò ní kú náà a ní ọlọ́run kọ àkọọ́lẹ̀ síwájú kó tó dẹ̀dà àwọn àáfàá pín àkọọ́lẹ̀ yẹn sí ọ̀nà bíi mẹ́rin alákọ̀ọ́kọ́ nú ẹ̀ ó ní pé àkọọ́lẹ̀ tọ́lọ́run kọ síwájú kó tẹ́ dá sánmà àti ilẹ̀ síwájú kó tiẹ̀ tó dẹ̀dà náà torí pé lẹ́yìn ìgbà ọlọ́run dá sánmà àti ilẹ̀ ìgbà náà ló ṣẹ̀ṣẹ̀ wá dá ẹ̀dá lẹ́yìn ìgbà tó ti dá àwọn nǹkan tó pọ̀ so ọlọ́run ni ma asaba min musibatin fil ardi wala fi anfusikum illa fi kitabin min qabli an nabra'aha inna dhalika ala Allahi yasir gbogbo tí ó bá ṣẹlẹ̀ ní musiba lórílẹ̀ ayé yòó kódà kọ́ yẹ pé lára yín ni nǹkan náà ti ṣẹlẹ̀ ọlọ́run ti kọ sínú ìwé rẹ̀ síwájú kó tó ṣe ẹ̀dá náà torí pé eléyìí ń tọrọ ọ̀run ní fọlọ́run bákan náà wà nù hadith anabi sallallahu alayhi wa sallam tí anabi sallallahu alayhi wa sallam sọ wípé kataba allahu maqadir al-khalaiq qabla an yakhluqa as-samawati wal-arda bi khamsina alfa sana wa arshuhu ala ọlọ́run ọba ó ti kọ gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ ní ayé pátá síwájú kó tó dá ẹ̀dá síwájú kó tó dá sánmà àtilẹ̀ láàrin ìṣẹ̀dá sánmà àtilẹ̀ àtìgbà tó ti kọ kádàrá rẹ̀ kalẹ̀ ó tó khamsina alfasana eh, fifty thousand years ọlọ́run ti kọ in tí ó ṣẹlẹ̀ ní ayé fún ọdún sixty thousand fifty thousand years kó tẹ̀ wá tó dá sánmà àtilẹ̀ ó gan fún rẹ̀ nígbà náà làáràṣẹ ọlọ́run wà lórí omi wọ́n ní àkọọ́lẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní nígbà tí ọlọ́run dá anabi adam tán àti ìyàwó rẹ̀ hawa alayhi wassalatu wassalam ìgbà náà lọ́lọ́run ti ṣe àdéhùn lórí ànábì adam aleyhisselam àti gbogbo àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ so gbogbo wọn pátá lọ́lọ́run ti ṣàdéhùn lórí wọn pé n tí wọ́n wáyé wá ṣe ni gbogbo bí ó sì ṣe ṣe gbogbo ẹ̀ lọ́lọ́run ti kọ́ lẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run ni wa idh akhadha rabbuka min bani adama min buhurihim dhurriyyatahum wa ashhadahum ala anfusihim alastu bi rabbikum qalu bala shahidna an taqulu yawma al-qiyamati inna kunna an hadha ghafilin nígbà tí ọlọ́run ọba tó mú tó gba tó ṣe àdéhùn pẹ̀lú àwọn ọmọ anabi adam àti gbogbo àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ó wá jẹ́rìí lé wọn lórí pé sẹ́mi èmi kọ́ lọ́lọ́run yín wọ́n ní ìwọ lọ́lọ́run ọba wa torí ìgbà tó tẹ́ bá wa délé ayé tẹ́ wà ní ẹ̀ẹ̀mọ̀ tìtẹ́lẹ̀ so ẹ wálé ayé kẹ́ ẹ mọ̀ pé mi lọ́lọ́run. wọ́n lẹ́lẹ́kẹta ó ní èyí tọ́lọ́ ń kọ nígbà tá a wà nínú àpò bí ìyá wa èyí tí àdìsí anabi sallallahu alayhi wa sallam tó ṣàlàyé rẹ̀ pé gbogbo yín pátá ọlọ́run ọba yóò kó ìṣẹ̀dá yín jọ nínú àpò bí ìyá yín fún ọjọ́ forty days ogójì ọjọ́ lẹ́yìn ogójì ọjọ́ yóò wà ní alaqatan yóò wà ní mani lẹ́yìn ogójì ọjọ́ míì yóò tún wá di mudghatan yóò jẹ́ bí uh, wóró I mean uh, wóró ẹran téèyàn lè sọ ẹnu lẹ́yìn ogójì ọjọ́ míì yóò ṣẹ̀ṣẹ̀ wá di pé a máa fi egun a máa fẹ́ràn bo egun lára a wà pé uh, ìṣẹ̀dá ẹ̀ ìgbà yẹn láwà summa yursalu al-malaku fa yunfakhu ọlọ́run ọwọ́ àrùn màláìkà wípé ẹ̀fẹ́ mi sí la ìgbàyún yu'maru bi arba'i kalimat àwa nítọ̀ àwọn kálímà mẹ́ta yóò n tí ó débọ̀ lé ayé nù arzikí rẹ ìgbà tó kù iṣẹ́ tó ṣe olórí ire lọ́jà bó lórí ibú gbogbo ẹ̀ lọ́lọ́run ọba ti kọ́ ọlọ́run lórí ibú. wọ́n ní omi tọ́lọ̀ tún máa ń ṣe ẹlẹ́ẹ̀kẹrin nìyẹn òun ló máa ń ṣe ní gbogbo ọdún gbogbo ọdún tó máa ń jẹ́ nínú alẹ́ Laylatul Qadr nínú oṣù tá a wà yìí èyí wọn lọ́lọ́run sọ pé inna anzalnahu fi Laylatil Qadr inna anzalnahu fi laylatin mubarakatin inna kunna munzirin fiha yufraku kullu amrin hakim wípé àwa sọ alukur'ani kalẹ̀ lálẹ́ alálùbáríkà tó à ń ṣe ìkìlọ̀ fún yín lálẹ́ náà là á máa ń òpin ya gbogbo nǹkan tá a ti kọ́lẹ̀ tí ó tí ó tí ó ṣẹlẹ̀ lọ́dún láṣẹ̀ṣẹ̀ á sópin ya rẹ̀ pé nígbà báyìí lásìkò báyìí lọ́jọ́ báyìí nǹkan báyìí ó ṣẹlẹ̀ sí lágbájá. so wọ́n lélẹ̀ ní takdiru sanawi àkọọ́lẹ̀ ọdún a ó rí i pé ètò tó lágbára ni ọlọ́run ṣe ètò náà ibn Abbas radiyallahu anhu oni yuktabu min ummil kitabi fi laylatil qadr lálẹ́ laylatil qadr yẹn wọ́n lọ ṣe àdàkọ láti inú lawhil mahfuz ohun tí ó ṣẹlẹ̀ lọ́dún min mautin ẹni tí ó kú wa hayatin ẹni tí ó máa gbáyé lọ wa riskin ẹni tí wọ́n fún ní arzikin lọ́dún náà matar kódà òjò tí ó rọ̀ hatta alhajjaju yuhajju ẹni tí ó lọ sí maka àsìkò náà wọ́n kọ́ fala yahujju fulan eléyìí ò sì ní lọ gbogbo ẹ̀ lọ́nà ọkọ̀ ńgbà náà wọ́n ní ẹlẹ́ẹ̀karùn-ún ó ní ìgbẹ̀yìn rẹ̀ at-takdiru yawmi èyí tá a máa ń kọ ní gbogbo ọjọ́ gbogbo ọjọ́ pátá ni àwọn màláìka ọlọ́run wọn máa ń kọ yẹn pé lónìí o lágbájá lágbájá lágbájá tí ó ṣẹlẹ̀ délí kíní nìyẹn ọlọ́ni yas'aluhu man fi samawati wal ard kulla yawmin huwa fi shan gbogbo ẹnikẹ́ni tí ń bẹ ní sánmà àti ilẹ̀ gbogbo wọn ni wọ́n ń pe ọlọ́run ọba léyìí tó sì yẹ pé ọlọ́run ọba gbogbo ọjọ́ pátá gbogbo àsìkò pátá ló wà lórí iṣẹ́ wọ́n ay yasaluhu man fi samawati wal ardi hajatihi gbogbo àwọn tó wà ń sánmà àtilẹ̀ wọ́n máa béèrè lọ́dọ̀ ọlọ́run kí ni bùkátà wọn òun kálukú wọn máa rawọ́ sọ́lọ́run fún mi ní báyìí fún mi ní èyí fún mi nígbà fala gina li ahadin minhu anhu subhanahu wa ta'ala kò sẹ́nikẹ́ni tí ó ní òun ti òun òun òun lówó òun ní bùkátà ọlọ́run ọba ṣé ẹ̀fúùfù tí ń fẹ́ jáde ṣé tiẹ̀ ni àbó lè fowó rà tọ́lọ́n bá gbá ẹ̀fúfú mú ìṣẹ́jú mélòó ni ó lò ní ayé tí ó fi kú so kò sẹ́ni tí ó ní òun ò ní bùkátà sọ lọ́n kulla yawmin huwa fi shan ojoojúmọ́ ọlọ́run bá wà nínú sẹ́ni yu'izzu wa yudhillu ẹni tí ó ṣàgbéga fún ẹni tí ó ṣe ìrẹ́lẹ̀ fún ẹni tí ó fún ẹni tí ó gbà gbogbo ẹ̀ pátá lójoojúmọ́ bọ́lọ̀ ń ṣe ń ṣiṣẹ́ nìyẹn ibn jarir at-tabari ó máa rí sí wá láti ọ̀dọ̀ abdullah lọ́dọ̀ bàbá rẹ̀ umar ibn khattab ó ní tala rasulullah sallallahu alayhi wa sallam hadhihi al-haya فقلنا يا رسول الله وما ذاك الشان oni anabisa asala nígbà tó ka aya yìí kulla yawmin huwa fi shan àwa bi anabisa asalam léèrè pé kí ni ṣáàní gan fún rẹ̀ anabisa asalam wọ́n sọ pé من شأنه أن يغفر ذنبا ويفرج كربا ويرفع قوما ويخفض الآخرين nínú àwọn ṣẹ́ ni ọlọ́run tí máa ń ṣe lóòjọ́ òun náà ni kó dáríjẹ lé kó sínà fẹ́lẹ̀ ẹni ó wà nínú ìbànújẹ́ kó sílẹ̀kùn ìdùnnú fẹ́lẹ̀ ẹni ọlọ́run fẹ́ gbéga kó gbéga ẹni ọlọ́run fẹ́ rẹ̀ ńlẹ̀ kó rẹ̀ ńlẹ̀ so èyí ni gbogbo ojúmọ́ lọ́lọ́run ṣiṣẹ́ yẹn sọ eléyìí ó ní at-taqdir bọ́lọ̀ ṣe ń ṣe kádàrá rẹ̀ so kádàrá yẹn kìí ṣe ń tọ́ hàn sẹ́nì kankan ẹnìkan ọ̀ma kí ni tọ́lọ̀ ń kan lóhun lórí èmi ọ̀ma ìwọ náà ọ̀ma ìdí nu tó fi jẹ́ pé bẹ́ẹ̀ bá rẹ́ni tí ń ṣiṣẹ́ bíi kéèyàn má ṣe ìdájọ́ lé lórí torí pé kò sì kìí ṣe wọ́n lọ dáa ọlọ́run tó dáa ó lè jẹ́ pé ń tọ́ kọ́ lè lè lórí pé ẹni àlìjẹ́nà ni yóò sì kúkú ṣiṣẹ́ àlìjẹ́nà kó tó kú torí pé ń tọ́lọ́run ti kọ́ fún mi. so ìdí inú tó fi jẹ́ pé nínú àwọn àkọọ́lẹ̀ yẹn tẹ́nìkan kan ọ̀mà kó tó di pa àmọ́ àfìgbà tí nǹkan náà bá ṣẹlẹ̀ tí nǹkan bá wá ti ṣẹlẹ̀ ìgbàanú lásẹ̀sẹ̀ mọ́ pé ntọ́lọ́ ń ṣàkọọ́lẹ̀ rẹ̀ ni ẹni wọ́n kólé rẹ̀ lọ wọ́n mọ̀ mọ́ sọ pé òun ò tilẹ̀kùn dáadáa ni kódà tó bó tilẹ̀kùn òun kúkú fọ́lẹ́kùn òun tó ní kọ́ mọ̀ sọ pé bóyá nítorí ajá tí ò sí nílé ni bájá wà nílé wọ́n pàjá wọ́n sì fọ́lé so gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ ìgbà tó bá ti wá ṣẹlẹ̀ ǹgbà náà lásẹ̀sẹ̀ wàá mọ kí ni kádàrò ń kálukú so omi anabi sallallahu alayhi wa sallam a máa fún wa ní ro ohun tí ó ṣẹlẹ̀ nínú àwọn tó fún wa ń ro rẹ̀ omi ó ṣẹlẹ̀ ní ojú ayé anabi sallallahu alayhi wa sallam omi sì ṣẹlẹ̀ lẹ́yìn ayé anabi sallallahu alayhi wa sallam lápèjúwe anabi fún wa ní ro dajjal ó fún wa níro yájújù wa májújù ó fún wa níro ìsọkalẹ̀ wa nàbí Isa alayhi salatu wassalam gbogbo àwọn nǹkan báyìí géèbù ni wọ́n bẹ̀t kí ni tí a fẹ́ lọ́dọ̀ àwa tá a jẹ́ mùsùlùmí ó ní ká gbàgbọ́ bó ti wà pé yọ ṣẹlẹ̀ nínú àwọn tá ànábì sàlám ti sọ tó sì ṣẹlẹ̀ tá a ti rí wọ́n ní njọ́ kan ànábì sàlám ó wà lórí mímbàrí Hasan ọmọ Ali ló wọnú mọ́sálásí wa ànábì wa wọ ọmọ wọ́n wá nàka sí pé inna ibni hadha sayyidun ọmọ mi tẹ́ rí aṣíwájú ni ولعل الله أن يصلح به بين فئتين عظيمتين من المسلمين bó sì ṣe wà Ọlọ́run ọba yóò lò láti fi ṣe àtúnṣe láàrin àwọn àjọ mùsùlùmí tó tóbi méjì tó ń bára wọn jà àwọn sàábíà nẹ́bísà sálà wọn kúkú mọ̀túmọ̀ kí ni tí ànábì gbà lérò ọjọ́ náà bẹ̀tì nígbà tí Ali kúta radiyallahu anhu tó sì pé eléwo ni wọ́n fún ní khalifa àwọn kan wọ́n ti ṣe mùbáyà pẹ̀lú Hassan radiyallahu anhu àwọn kan ti ṣe mùbáyà pẹ̀lú Muawiya ṣùgbọ́n nígbàtí ó rí i pé kíní yẹn máa jẹ́ ìta ẹ̀jẹ̀ lẹ̀ láàrin àwọn mùsùlùmí jí méjì ó ní à ah, òun bọ́ ẹ̀wù khilafa alẹ̀ ó sì padà sí maka láti jókòó lọ máa ṣe ẹ̀sìn ṣé ntọ́ anabi sàlá sẹ́lẹ̀m ntọ́ sọ̀n sí ọ̀sẹ̀lẹ̀ ó kúkú ṣẹlẹ̀ kọ̀ wá ṣẹlẹ̀ àfi lẹ́yìn ogójì ọdún tí anabi sàlá sẹ́lẹ̀m kú tán ló tẹ̀ tó wá ṣẹlẹ̀ sọ̀rọ̀ àwọn nǹkan báyìí wọ́n pọ̀ tánàbí sàlẹ̀ ti sàtọ́lẹ̀ rẹ̀ irú àwọn yìí kádàrá náà ni ṣùgbọ́n ànábì sọlá tó mà ànábì náà ọ̀mọ́ ọlọ́run ló fi mọ́ so eléyìí kò lòdì sí pé kádàrá gẹ́ìbù ni ẹnìkan kan ọmọ tí ọlọ́run ṣe ní kádàrá rẹ̀ ṣùgbọ́n a máa ń ṣàdúrà pé wal khairu fi yaday wal leisa ilayk a sì lọ́lọ́n ti ṣe kádàrà aburú àti dáadáa ó sì wà nínú àdúrà Ànábì sàlám tó ní gbogbo oore pátá ọwọ́ rẹ ló gbogbo aburú kìí ṣe látọ̀dọ̀ rẹ so eléyìí wá fi hàn pé ó ní àkọọ́lẹ̀ eré eléyìí ọlọ́run ló ṣe àkọọ́lẹ̀ ẹbú ọlọ́run kan ló ṣe èèyàn bẹ́ẹ̀ kọ́ ohun tó dájú ni pé a fẹ́ láti máa fi nǹkan aburú tì sí ọlọ́run ọba ọlọ́run ló dá gbogbo nǹkan pátá ó sì ti ṣe kàdára rẹ̀ ìdínú tó fi wá nu súrọ́tù nù tí anábì nù sọ pé wà ánà wà ánà lánà dìrì asharrun uridu biman fil ardi am arada bihim rabbuhum rashada. a ó rí pé ìrọ́dà méjèèjì wọ́n fi tì sọ́dọ̀ nǹkan kan yàtọ̀ sí èkejì àkọ́kọ́ anna lanadiri asharun urida bimanfil art ṣé aburu ẹni wọ́n gbèrò rẹ̀ fún àwọn tí wọ́n wà lórí ilẹ̀ wọn ò fi aburú ń tì sí ọ̀dọ̀ ọlọ́run ṣùgbọ́n aburú ọ̀hún náà ọlọ́run ọba ni ni ó ṣe kàdára rẹ̀ kò torí pé kò sí ti ó àfi pẹ̀lú ìyọ̀dá ọlọ́run ọba wọ́n máa kí am arada bihim rabbuhum rashada àbí kó yẹ pé oore lọ́lọ́run ọba ó gbèrò pẹ̀lú wọn ńgbà ó di bí oore wọ́n fi tì sí ọ̀dọ̀ ọlọ́run ìdínú tí anabi sallallahu alayhi wa sallam sọ pé wa sharru laysa ilayka èyí ni pé àyè fi aburú tì sí ọ̀dọ̀ ọlọ́run náà súra tá n kàlọ́ anabi ọlọ́run ọba sọ pé wama amruna illa wahidatun kalamhin bilbasar adá gbogbo nǹkan pẹ̀lú kádàrá rẹ̀ tí nǹkan wọn bá sì ṣẹlẹ̀ ẹ̀ẹ̀kan tá a bá ti sọ́ba yìí ó sì ṣẹlẹ̀ bí ìgbà téèyàn ṣẹ́jú ni ó sì ti ṣẹlẹ̀ náà nu èyí ni gbogbo àlámàrí wa pátá tá a bá ti fẹ́ ṣe á kàn sọ pé kún jẹ́ bẹ́ẹ̀ fàyẹ́kùn yóò sì jẹ́ bẹ́ẹ̀ kalamhil basar bí ìgbà tó yẹ pé èèyàn ṣẹ́jú ni so kò ní pẹ́ kódà kò ní jìnà kódà kò tó ṣẹ́jú ó ti ṣẹlẹ̀ torí bọ́ọ̀lọ̀ ní kó ṣẹlẹ̀ nínú àwọn nǹkan tí máa ń ṣẹlẹ̀ ń dẹ́ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ àwọn ọ̀mọ́ torí pé ìlọsíwájú technology àwọn bí ìlú èbó wọ́n ní tv kan tó máa ń sẹ́ẹ̀tì sójú ọ̀nà wọ́n ń pè ní cctv kó àbí nǹkan kan so tí nǹkan bá ṣẹlẹ̀ wọ́n wà á wá wọ́n wà á ṣe àwòrán bí nǹkan yìí ti ṣẹlẹ̀ bá a pé accident ní nǹkan kan so oríṣiríṣi irú àwọn nǹkan báwọn olóńṣẹlẹ̀ táwọn ò lè mọ̀ pé àwọn ah, kan ní àwọn ah, ṣe accident ní ṣùgbọ́n àwọn nǹkan ìmọ̀ tọ́lọ́run dá nígbà míì ló sọ okùnfà yẹn ẹni ọlọ́run sì kó yọ nu accident tó wọ́n rò pé èèyàn kan ò lè yọ ń bẹ̀ ọlọ́run nìkan lọ́mọ bó ti yọ ó lè jẹ́ pé màláìkà kan lọ́lọ́run ni lọ gbé kó nu wọn nínú àwọn tí wọ́n máa ń tẹ àwòrán rẹ̀ arákùnrin kan tí àwọn tírélà bíi méjì fẹ́ papọ̀ ìdíra àárín tírélà náà ló sì wà wọ́n sì papọ̀ ṣùgbọ́n kí ni tó gbé arákùnrin yun lọ sí. Si, etí ọ̀nà ẹnìkan ọ̀mọ́ ṣùgbọ́n gba wọn wo cctv yẹn wọ́n rí àwòrán tó gbé tó gbárakùnrin náà kúrò ní ní etí ọ̀nà eléyìí fi hàn pé ọlọ́run ọba òun máa ń ṣiṣẹ́ rẹ̀ ní gbogbo ìgbà lásìkò lásìkò sàkásìkò tó fi jẹ́ pé gbogbo ntọ́lọ́run ọba bá ti kọ́lẹ̀ bẹ́ẹ̀ náà ni ó sì rí so alámọ̀rí ọlọ́run onikun fayakun jẹ́bẹ̀ yóò sì máa jẹ́bẹ̀ náà eléyìí fi hàn pé gbogbo ọlọ́run bá fẹ́ yóò máa ṣẹlẹ̀ gbogbo ntọ́lọ́run bá ti ṣàkọọ́lẹ̀ rẹ̀ náà yóò máa ṣẹlẹ̀ inna wa ma amruna illa wahidatun kalamhin dilbasar so gbogbo alámọ̀rí wa pátá ẹ̀ẹ̀kan náà ni tá bá sì ti sọ yóò sì máa jẹ́ bẹ́ẹ̀. Uh, ohun tó lè ṣe àfiyè ayà yìí ọlọ́run sọ ń bá láyé ibì kan pé wa ma amru sa'ati illa kalamhil basar ipe ìjọ gbẹ̀ndé alkiyama ìjọ gbẹ̀ndé alkiyama ní tí ìjọ náà bá tó bí ìṣẹ́jú ni ó sì ti wá náà nù àwọn tí wọ́n wá bá anabi sallallahu alayhi wa sallam pé sọ fún wa àwọn eegun tó ti bù yìí sọ fún wa bó o lọ ọlọ́run ṣe fẹ́ kó gbogbo wọn dìde tó tó jẹ́yàn ọlọ́run fún wọn lésì ọlọ́run ní ìnáma amruna ìdá àrọ́dà ìnáma amruhu ìdá àrọ́dà shay'an an yaqula lahu kun fayakun ẹ̀yin ọmọ ni alámọ̀rí ọlọ́run kò ní ìdí pàǹsẹ̀ wàhálà tó bá ti gbèrò àti ṣe yóò sọ pé jẹ́bẹ̀ yóò sì máa jẹ́bẹ̀ náà ni jẹ́bẹ̀ yóò máa jẹ́bẹ̀ náà ni wọ́n ní arákùnrin kan nínú àwọn tí wọ́n ti kọjá síwájú wa ó pe àwọn ọmọ rẹ̀ jọ́njọ́ kan ọlọ́run sì ṣe àrísìkí fún tọ́pọ̀ ó wá pa àwọn ọmọ rẹ̀ jọ́njọ́ kan ó bi wọ́n léèrè pé ẹ̀yin ọmọ mi tá rúbi yín wọ́n ní wọ́n ní bàbá ṣe bó irú bàbá òun mọ jẹ́ sí wọ́n ní bàbá tó lóore ni tó tọ́jú wa kò sí tó fi fún wa ó ní ọ̀dà nǹkan kan mo ní ìdí lọ́dọ̀ yín tí n bá ti kú gbàrà ẹ gbé mi ẹ dáná ẹ sun mi o ẹ kó sínú ibì kan tẹ́ ẹ bá ti wá rí ọjọ́ tí ẹ̀fúfú pọ̀ ẹ sí mi ilẹ̀ kẹ́fúfú gbé mi lọ. sọ arákùnrin yẹn wọ́n ní ni ọlọ́mba sọ pé kọ́n dí èèyàn padà lọ́ba sì dèèyàn padà ó ní lọ́ba dúó rí a ah, ṣé bóun kú ni èmi náà tún ní ọlọ́run abilé rẹ̀ pé kí ló dé tó fi ṣe ń tó ṣe yìí ó ní ìbẹ̀rù ọlọ́run ni òun ò ṣe oore kankan ní láti dòun tó tó ti dáyé oore kan gbogbo ṣe buwulẹ̀ ó tó kéńké ní òun ò ṣe rí ìdí inú tóun fi ń bẹ̀rù tóun bá kú tán ìjìyà ọlọ́run wọn nítorí ìyẹn ọlọ́run dárí jì ṣùgbọ́n tá a nílò ń bí ni pé lẹ́yìn gbòókú tán ọlọ́run ní dèèyàn ó sì dèèyàn náà innama amruhu idha arada shay'an an yaqula lahu ààrẹ tí ò ti gbádùn tó pẹ́pẹ́pẹ́ gbogbo dókítà ni wọ́n ti ṣe ìyànjú láti wòsàn wọn ò rí wòsàn nínú àwọn míì ta gbọ́ròyìn pé lẹ́yìn ìgbà táwọn ẹbí ẹ̀ tó ti rẹ̀ wọ́n lówó tán ti ná pé ọ̀dà ẹgbọ́ outside ẹ bá wa fún lábẹ́rẹ́ kó kú wọ́n á fún lábẹ́rẹ́ tó kú kọ̀ wá kú wọ́n wá dìde ìgbà náà lọ àṣẹṣẹ alágbára ju bó ti bó ti wà tẹ́lẹ̀ lọ. so ẹni tí ọ̀gbádùn tá a wò wò wò tá a rí wòsàn tọ́lọ̀ ń bá ṣe tán tí ó wòsàn ọ̀yà gbádùn yóò sì gbádùn náà ni innama amruna idha arada shay'an an yaqula lahu kún fàyàkùn ẹni ó ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ tí ò lówó tí ń sì ń bẹ fún mi lówó fún mi lówó tásìkò owó ọ̀n bá tó ọlọ́run kan sọ pé lówó náà ni sábàbí rẹ̀ ọba sì dé yọba sì lówó. so wọ́n ní ètò wa lágbára jù náà ni ti ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama wọ́n ní pé ọlọ́run bá ti sọ pé ìgbẹ̀ndẹ̀ alkiyama tó jẹ́bẹ̀ yóò sì máa jẹ́bẹ̀ náà ni tí wọ́n bá ti fọn ìwo òǹkálùkù ó sì máa dìde lẹ́ẹ̀kan náà láti kábàárì rẹ̀ kò sí ẹnìkan tí ó léètì sẹ́nìkan lẹ́ẹ̀kan náà ló ń kálukú wọn máa dìde wa ma amru sa'ati illa kalamhil basar aw huwa aqrab ipe alámàrí ọjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama gẹ́gẹ́ bí ìṣẹ́jú ni àbí kò tiẹ̀ jẹ́ pé kò tiẹ̀ tó ṣẹ́jú kò tó wípé kéèyàn ṣẹ́jú báyìí ó sì ti ṣẹlẹ̀ náà nù kálukú ti dìde ọlọ́ni walaqad ahlakna ashya'akum fahal mim muddakir dájúdájú irú ẹ̀yin kèfèrí mọ́kà yìí ọ̀pọ̀ ọrú yín láti parun ṣé ẹ lè ẹ kọ́gbọ́n pẹ̀lú èèyàn ni ayé ahlakna ashbahakum àwọn tọ́jọ yín fil kufri nínú ìṣe àgbẹ̀rùgbọ́n yín àgbẹ̀rùgbọ́n rí minal umamil khaliya nínú àwọn àlùmà tó ti kọjá fahal min mutta'id ṣé ẹ lè kọ́gbọ́n pẹ̀lú ti ọ̀sẹ̀lẹ̀ sí wọn mina nakal wal adab níbi ìparun àti ìjìyà tọ́lọ̀ ń ṣe fún wọn. wa kullu shay'in fa'aluhu fi zubur wa kullu saghirin wa kabirin mustator gbogbo nǹkan tí wọ́n ṣe pátá ayé gbogbo ẹ̀ là ń kọ́ lẹ̀ bí wọ́n ti ń ṣe náà là ń kọ́ bí wọ́n ti ń ṣe náà là ń kọ́ wa kullu saghirin mustator ní ńlá rẹ̀ akọ́ kékeré iná náà ó wà lákọọ́lẹ̀ ohun tó ń ṣe láburú akọ́ ohun tó ń ṣe lóore gbogbo ẹ̀ náà là ń kọ sínú ìwé iṣẹ́ wọn. aiwa kullu shay'in fa'alahu ashbahakum almadun min khairin aw sharrin gbogbo nǹkan táwọn tó síwájú yín tí wọ́n ṣe ní tó jẹ́ oore àbótọ́ ètò maktubun fil التي كتبها الحفظ أو أنه إيوي تاقو táwọn màláìkà tí wọ́n ń sọ iṣẹ́ oníkálukú tí wọ́n kọ́lẹ̀ tí ó gbà lóòjọ́ gbẹ̀ndẹ̀ alkayama so kò sí nǹkan kan táwọn tí wọ́n ń ṣe àkọọ́lẹ̀ rẹ̀ yun tí wọ́n ṣẹ́kù gbogbo ẹ̀ pátá ni wọ́n kọ tí ó ń kálukú bá wa ti wá gba ìwé rẹ̀ ń jọ́nà yóò wá máa sọ pé ya waylatana ma li hadha alkitab la yughadiru saghiratan wala kabiratan irú èwo alélẹ́yìí irú ìwé wo ni kékeré àti ńlá gbogbo ẹ̀ ní ń àwọn nǹkan ra tí mo ti ẹ̀rọ ase tí mo rò pé kò sẹ́ni ọmọ gbogbo ẹ̀ náà ló tún kọ illa ahsaha gbogbo ẹ̀ láti láti sàkọ́lẹ̀ tá a sì ti sọ. So wajadu ma amilu hadira gbogbo tí wọ́n ṣe ń ṣe wọ́n wà bá wájú wọn báyìí yawma tajidu kullu nafsin ma amilat min khairin muhdara ní ọjọ́ tí ó ń kálukú tó ṣe níṣẹ́ ní oore gbogbo ẹ̀ ní orí wa ma amilat min su àti gbogbo tó ṣe láburú gbogbo ẹ̀ ní orí wájú ẹ̀ tawaddu law anna baynana wa baynahu amadun amadan ba'ida yóò wá máa ah ah irú ìwé wo ni ìjẹ́ tó bá tiẹ̀ wá jẹ́ pé àsìkò tún á pẹ́ ṣé n bá tiẹ̀ wá gbìyànjú láti ṣe òmíì yàtọ̀ sí irú rìsọ́ọ̀tì tí mo rí ṣùgbọ́n ọwọ́ ti borí innal muttaqina fi jannatin wa nahar dájúdájú gbogbo àwọn olùpáyọ̀ ọlọ́run wọ́n wà nínú aljanna jam'u àwọn ọgbà àdẹ̀ra wa nahar àti odò innal muttaqina fi basatin abima àwọn olùpáyọ̀ ọlọ́run wà nù ọgbà àdẹ́ra tó tóbi gan wa anharu wasi'a àtàwọn odò tó tóbi yawm al-qiyama lọ́jọ́ gbẹ̀ndẹ̀ al-qiyama kalma nahar mufrad ni ṣùgbọ́n nígbà mi ọ̀pọ̀ ọgbà nínú alukur'ani wọ́n gbé nǹkan ní mufrat ṣùgbọ́n tán gbà lérò náà ní jam torí pé àwọn àyà mi ó ti ṣàlàyé ọlọ́run ní tẹ̀jìrí mintati hal anhar anhar àwọn odò tí wọ́n ń sàn lábẹ́ rẹ̀ fiha anharun min ma'in ghairi asinin odò omi ń bẹ tó yẹ pé kì í bàjẹ́ kì í rùn wa anharun min labanin lam yataghayyar ta'amuhu bẹ́ẹ̀ náà ni odò eh, eh, milk tó yẹ pé kì í yí padà. Eh, adùn eh, bẹ́ẹ̀ ni adùn rẹ̀ náà yí padà ẹni ó bá fa mílìkì eh, màálù lónìí ńgbà tí eba ìdọ̀la ó ti kan tí ó dòye kan wa anharu min khamri ladha lisharibin bẹ́ẹ̀ náà ni odò ọtí fáwọn tí ń bá mú léè tó dùn tí kì í payàn wa anharu min asalin musaffa bẹ́ẹ̀ náà ni odò ehm, oyin tọ́mọ́ tó funfun lẹ́yìn òun náà wà so eléyìí fi hàn pé àwọn odò ní ọlọ́run gbà lérò ń bí so dájúdájú àwọn olùpáyọ̀ ọlọ́run wọ́n wà nù ọgbà ìdẹ̀ra allati fiha ma la aynu ra'at tó yẹ pé ntí ń bẹ nù ẹ̀ ojú òrírí wàlà udhun sami'at etí ò tiẹ̀ gbọ́rú ẹ̀ rí wàlà khatara ala qalbi bashar kò tiẹ̀ wà nù ẹ̀mí èèyàn pé yóò rírú ẹ̀ nínú àwọn igi tí ń fúnni ní atẹ́gùn tútù nínú àwọn odò tí ń sàn àwọn ilé gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí palace àwọn oríṣiríṣi nǹkan jẹ nǹkan mú pàápàá jùlọ àwọn ẹlẹ́yinjú ẹgbẹ́ obìnrin alhurul hisan wa rawdatul bahiyya fi jannat bẹ́ẹ̀ ni ibùwẹ̀ tó lóríṣiríṣi èyí tó wá ga jù náà ni ridwanullah ó ní yọ̀dá ọlọ́run ọba tó lọ́n ti yọ̀dá fáwọn ará aljanna ọ̀hún fi maq'adi sidiqin inda malikim muqtadi ní ìjókòó ìjókòó òdodo ìjókòó tó dáa kìí ṣe irú ìjókòó ilé ayé irú ìjókòó ilé ayé níbi tí wọ́n bá ti ń ṣe ìjókòó gbádùn ibẹ̀ ni wọ́n ti máa bára wọn jà ibẹ̀ lẹ́nìkan ó ti gbàyàwó ẹnìkan ibẹ̀ lẹ́nìkan olóbìnrin kan ó ti gbọ́kọ ẹnìkan oríṣiríṣi àwọn nǹkan aburú tí ń ṣẹlẹ̀ nínú ìjókòó èèyàn kò sí nínú ìjókòó ọjọ́ gbẹ̀ǹdẹ̀ alkiyama torí pé ìjókòó òdodo ni. wọ́n sì wà lẹ́ba ọlọ́run ọba ọba ọba ológo lè ṣe ọlọ́run ọba kọ́kà wá mọ́ wọn kọ́lọ́run ọba kọ́ má ṣe léèwọ̀ tiwa náà nta tá ṣe ń ṣe tá fi wọ àlìjáná ọlọ́run kó ṣe rọrùn fún wa ọlọ́run ọba nínú náà nínú oṣù wà yìí gbà níyàwẹ̀ àwọn tí wọ́n kọ́ wa ń ké ọlọ́run ọba kí ọba wa kẹ́ wọn kọ́ bá wa gẹ̀ wọ́n àwọn tó ń bẹ láyé ọlọ́run ọba kí kó fún àwọn ọmọ tiwọn náà lálùbáríkà àwọn ọmọ tiwa náà ọlọ́run ọba kí ó fún wọn lálùbáríkà. a ṣe àdéhùn ipe a ó sọ̀rọ̀ lórí zakatul fitr zakatul fitr yìí àkọ́kọ́ a pè ní zaka. náà àkọ́kọ́ nú ẹ ni pé a pè ní zaka a tún wá fi ti alfitr èyí ni pé ìtúnu ìtúnu àwẹ̀ so eléyìí fi hàn pé zakaun a máa ń yọ ni lẹ́yìn ìgbà bá túnu àwẹ̀ tán zakatul fitr yìí ọlọ́run ṣe ní ẹ̀tọ́ torí oore látọ̀dọ̀ ọlọ́run ọba ní ìgbẹ̀yìn Ramadan zakatul fitri yìí òun ló máa ń ṣe àfọ̀mọ́ àwọn àṣìṣe tẹ́ǹtì ń gbààwẹ̀ ń ṣe àwọn àìtó tẹ́ǹtì ń gbààwẹ̀ ń ṣe zakatul fitri òun ni ó ṣe gbogbo àfọ̀mọ́ ẹ̀ ìdí nu táwọn afáàmì fi pé zakatul fitri ó dàbí sùjúdù sáwù ni ẹni bá kírun tó ṣàṣìṣe yóò ṣe sùjúdù sáwù sùjúdù sáwù yẹn àwọn tó dínkù yóò gbé èyí tó ṣe láṣìṣe yóò tún ṣe torí kí irun rẹ̀ lè tẹ́ kó lè jẹ́ àtẹ́wọ́gbà bẹ́ẹ̀ náà ni ipò zakatul fitr yìí báyìí ìdájọ́ ẹ̀ nínú ẹ̀sìn Islam ó ní pé fardu ọ̀ranyàn ni nínú ọ̀rọ̀ tó gbà wá láti ọ̀dọ̀ ibn umar àtàwọn míì nínú àwọn sàábì anabi sallallahu alayhi wa sallam tí wọ́n gba ọ̀rọ̀ zakatul fitri wa wọ́n ní farada rasulullahi sallallahu alayhi wa sallam zakatul fitri anabi sallam ó ṣe zakatul fitri lọ́ranyàn ìtumọ̀ ọ̀ranyàn ni pé n tó jẹ́ dandan kéèyàn ó ṣe so kò sì sí ìyapa ẹnu lọ́dọ̀ àwọn olùmọ̀ lórí ìdájọ́ rẹ̀ kí wá ní hikma tó wà ń bí ọgbọ́n tó wà nù káyọ zaka fitr yíyọ zaka fitr àkọ́kọ́ nù ẹ̀ ni pé ìṣe dáadáa fáwọn aláìní kó fi jẹ́ pé n ò ní lọ́ọ́ máa tọrọ jẹ lọ́jọ́ táwọn kálukú ń dunnú tí wọ́n wọṣọ tó dáa tí wọ́n wọ bàtà tó dáa tí wọ́n wọ fìlà tó dáa tó ń kálukú fi tùràrí ara tí wọ́n ti ní tí wọ́n ti sèé lé tí wọ́n dé léwá òun ò wá ní òun wà máa káàkiri mùsùlùmí sì ló náà so kọ́mọ káfi sí lọ́wọ́ àti máa tọrọ káàkiri jọ́nà lọ́lọ́run fi ṣe zakatul fitiri lọ́ràn yẹn so bákan náà ẹni ó ní òun náà láǹfààní zakatul fitiri yẹn torí pé gbogbo ntọ́já sì ṣe nú àwọn tó ṣe nú Ramadan gbogbo ẹ̀ lọ́lọ́run fi ṣàfọ̀mọ́ ntọ́ṣe yẹn so òun kálukú ló ní àǹfààní ẹni ó ní ó láǹfààní zaka tó yọ ẹni tí ò ní òun náà rí àǹfààní zaka táwọn ọmọ ìyá rẹ̀ yọ. bákan náà ọlọ́run fi ń kọ́ wa ipe ká jẹ́ ní tí ó máa tọrẹ ká má jà hun wọ̀nbíà wọ̀nbílíkì ẹni tó bá rí tọwọ́ èèyàn bíi kọ́gbàá ṣùgbọ́n títí ẹ̀ yóò bò mọ́ra kọ́ má jẹ́ pé irú wà báwọn láàjọ máa gbé papọ̀ láàrin àwọn ọmọ ìyá wa mùsùlùmí táwa bá ti jẹ ká gbàgbé ẹni tí ò rí jẹ táwa bá ti rí mu ká gbàgbé ẹni tí ò rí mu kọ́ má jẹ́ pé irú wà báwọn láà máa fi gbé láàrin ara wa. bákan náà yọ kọyàn kéèyàn ó nífẹ̀ẹ́ pé kí déédéé ó wà láàrin àwọn èèyàn ẹni ó ní kóun náà tún máa pé kẹlòmíì náà tiẹ̀ ní. kọ́ ẹ pé nìkan ẹnìkan láàrin olówó kan láàrin òtòsí so kò ní ní ìdí ọkàn aburú fẹ́lòmíì náà tí ó ní torí pé ńgbà tó ní ọ̀ǹgan ó ń fún yàn so yóò sọ wa jẹ́ pé ẹni tó wá nígbà yun yóò máa bínú kò ní bínú so ìdínú yíyọ zakayun yóò kọ nírú àwọn àwà báyìí pàpàǹbarì ẹ̀ ni pé yóò tó tún ààwẹ̀ títí náà yóò tún ṣe so ní fẹ́ẹ́ tí ń gbààwẹ̀ àtẹ̀ǹta fún ní oúnjẹ zakatul fitr ọlọ́wọ́n bá kí ó ṣe ní ìrọ̀rùn fún wa láti yọ ó wá ní àdìsí tí ibn abbas tó gbà wá láti ọ̀dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam tó ń sọ pé farada rasulillah sallallahu alayhi wa sallam zakatul fitr tuhuratan lis-sa'im ọlọ́wọ́n anabi sallallahu alayhi sallam ó ṣe zakatul fitr ní ọ̀ranyàn kó fi lè jẹ́ pé ìmá fún àwọn tí ó gbààwẹ̀ mina lagwi wal rafath àti ọ̀rọ̀ aburú tó sọ àti iṣẹ́ burú tó ṣe nínú àwẹ̀ náà wa tu'matan lil masakin yóò tún wá jẹ́ ìjẹ fún gbogbo àwọn aláìní man addaha qabla salati fahiya zakatun maqbula gbogbo ẹnikẹ́ni tí ó bá ṣe zaka yẹn síwájú ká tó kírun eid eléyìí ló ṣe zakata gbà wa man addaha ba'da as-salati fa hiya sadaqatun min as-sadaqat ẹnìkan ni tó bá yọ lẹ́yìn gbà wá ti kírun ìdì tán tọ́ eléyìí o ọkàn yọ ọkàn ṣe sádàkà nínú àwọn sádàkà tá a máa ṣe kò ní ìyàtọ̀ sí sádàkà tá a máa ń ṣe lójoojúmọ́ tọ́ ta ni ẹni tá a fún ni ẹni tó jẹ́ tí zakato fitr tó jẹ́ ọ̀ràn èèyàn lórí ẹ̀ nígbà tá a pè lọ́ràn èèyàn ta ni zakato fitr yẹn jọ ọ̀ràn èèyàn lórí ẹ̀ ọ̀ràn yẹn ni lórí gbogbo mùsùlùmí pátá tó ní agbára àti yọ eléwo ni mùsùlùmí tó lágbára àti yọ ó ní ẹni tó ní tí ó jẹ́ ńlé òun àti àwọn mọ̀lẹ́bí ẹ̀ àbẹ́ òun táwọn àwọn àti ará ilé ẹ̀ látàárọ̀ dalẹ́ tó wá ṣẹ́kù ẹni tí ó jẹ látàárọ̀ dalẹ́ ó ti wà níkàlẹ̀ èlé tí wọ́n gorí ẹ̀ èyí tó tún tí ó jẹ lọ́la ń bẹ́nu ẹ̀ nínú rẹ̀ tó bá tó tí ó yọ ní zaka kó yọ zaka nù ẹ̀ ẹn tí ó wà ní nǹkan kan ju ọ̀wọ́n tí ó jẹ lọ́njọ́ náà zakatul fitr ó ti bọ́ lórí ẹ̀ so eléyìí kò sí aburú lórí rẹ̀ pé kó yọ zaka so ẹni gbogbo ẹni tó bá ní nǹkan kan tó lé lórí tó lè jẹ lóòjọ́ òun àti àwọn ìyáálé rẹ̀ tọ̀ ọ̀ranyàn ni kó yọ zaka nù ẹ̀ torí pé n tá a fẹ́ o ní pé àwọn tí wọn ò ní nǹkan lè kí wọ́n mọ̀ lọ́ọ́ máa bẹ̀bẹ̀ lóòjọ́ ọdún tó ń kálukú ń dunnú ó yẹ káwọn náà wà nílé wọn ni káwọn náà máa dunnú kó jẹ kó mu. tọ́ tá a bá wá ní tá a yọ àwọn wo láàyọ fúnnú àwọn tó jẹ́ ẹbí àbí àwọn aráalé èèyàn yóò yọ fúnra ẹ̀ yóò sì yọ fáwọn tí ń fún lóúnjẹ àwọn tó yẹ pé oníjẹ fún wọn yóò yọ fún wọn nínú ọmọ àbí ẹ̀gbọ́n àbábúrò àbí ìyàwó àbáwọn míì tó tó tó tí tó yẹ pé òun ní fún wọn lóúnjẹ kékeré ni wọn o àgbàlagbà ni wọn o ẹrú ni wọn o àbí ọmọ ni wọn o gbogbo wọn pátá tó bá yẹ pé òun ní jẹ fún wọn yóò yọ zakatul fitr yẹn fún wọn tó bá ní tí ọba wa ní ó ti bọ́ lórí ẹ̀ ó sì ti bọ́ lórí àwọn náà torí pé àwọn náà wà nípò ẹni tí ò ní ni. ṣé obìnrin tó wá lóyún tóyún rẹ̀ ti pé oṣù mẹ́sàn-án tó fẹ́ bímọ so náà a yọ zakatul fitiri fún náà àwọn àfáàní rárá o torí pé òun ò sí nínú àwọn tí tá a yọ zaka fún ìdí ni pé ẹni ó rí Ramadan tó yẹ pé ní ìrọ̀lẹ́ Ramadan tá a máa ń wo sùn òun náà ọ wà láyé síwájú kí a tó rọ́sù lẹ́yìn àgbà rọ́sù tán ọ wà láyé nírọ̀lẹ́ ẹ̀gbà tí a tún rọ́sù pé a ti wọnú oṣù míì yàtọ̀ sí Ramadan ọ wà nílé ayé ṣùgbọ́n ẹni tí a bí for example lẹ́yìn ìṣá eléyìí ní ìsìn àníyọ zakatul fitr kò torí pé kò jẹ́ ọ̀ranyàn lórí ẹ̀ torí pé òun nígbà yẹn ó ti wọnú ṣàbán kò wọnú ramadan lọ eh? ẹ ṣàwàl ṣàwàl òun ti wọnú ṣàwàl kò sínú ramadan mọ́ ṣùgbọ́n tí síwájú kóòrùn tó wọ̀ tá a bí òun náà á yọ zakatul fitr fún náà. mo rò pa gbọ́yé. bákan náà ẹni tí ó fẹ́yàwó tẹ́ pé kíwájú kóòrùn tó wọ̀ láṣọ igi rẹ̀ so ìjẹ́ rẹ̀ àti imú rẹ̀ ó ti wà lórí tani ó ti wà lórí ọkọ ọkọ náà yọ zakatu fún ìyàwó tuntun tó bá jẹ́ pé lẹ́yìn iṣẹ́ ìlà la ṣe igi tó kò ní yọ zakatu fitiri fóun àwọn bàbá rẹ̀ ni wọ́n yọ fún un torí pé ó wà ń lé bàbá rẹ̀ ní síwájú kí oṣù ah, Shawwal kó tó jáde. mo rò pa ẹgbọ́n mi yé nà ìgbà wo ni a ó yọ zakana kuma àwọn òwò láàfù ìgbà tí a ó yọ zakana àfa ní àwọn ìgbà tó jẹ́ jawaz èyí ni pé tó ẹ̀tọ́ tá a bá ṣe bẹ́ẹ̀ ó dáa ó ní ọjọ́ méjì síwájú ọjọ́ ọdún ọjọ́ méjì síwájú ọjọ́ ọdún èyí ni pé ọdún ku ijọ́ méjì àbó ọdún ku ijọ́ kan tá a bá yọ kò sáburú nú ẹ̀ ó dáa torí pé a fún ẹni tí ó lò ní ààyè àti tọ́jú tí ó lò torí pé intanika fún yàn kì í ṣe tó lè jẹ lẹ́ẹ̀kan náà ó láti ṣe iṣẹ́ lórí tí a fún un kó tó lè rí jẹ tí ìbá ti ṣe pé bóyá dẹ́bínù kò níṣẹ́ kankan tí ó ṣe lórí dẹ́bínù ó sì lè ṣiṣẹ́ náà torí pé ó ní kí dẹ́bínù tó jóúnjẹ ó níṣẹ́ tán máa ń ṣe lórí ẹ̀ torí pé dẹ́bínú gangan fúnra rẹ̀ kọ́ ló ń jẹ bá a ti lè yọ fruit bẹ́ẹ̀ ló ń nà so òun wá yàtọ̀ sí fruit torí pé èèyàn lè jẹun lásán tí ó sì yó ṣùgbọ́n èèyàn ò lè jẹ apple lásán kó sì pé òun ti jẹun láìpẹ́ yóò tún máa gbé yóò tún máa nídi oúnjẹ so eléyìí ò sí nú oúnjẹ àbí gwanda àbí ayaba àbí gbogbo orú àwọn eléyìí èso oúnjẹ tá a lè fi yọ zakatul fitr ntí ń jó ń jẹ láfi yọ zaka ìdí inú tó jẹ́ pé ó dáa ká yọ fúnjọ́ méjì síwájú ọjọ́ ọdún àbí ọjọ́ kan síwájú ọjọ́ ọdún wọ́n ní wọ́ktù fàdíhìlà ọjọ́ tó da àsìkò tó dáa jù ó ní àárọ̀ ọdún síwájú kí wọ́n tó kírun ìdì síwájú kí wọ́n tó lọ sí ìdì ìgbà yẹn ló dáa jù ká Ah, dídá àjùtá mi ni pé ìgbà yóò ní anabi sallam mentioned so àwọn sàbí anabi sallam sì ti wọn àwọn náà máa ń yọ láyé anabi sallam síwájú ah, ọjọ́ ọdún yẹn gangan fún ọjọ́ méjì sí mẹ́ta ah, ọjọ́ kan sí méjì torí irú hikma tó wà ńbẹ̀ ẹni pé a fún ẹni tí ó lò láyé àǹfààní àti àti ṣe preparation báwo ni ó ṣe lóúnjẹ tá a fún torí pé àdísì tó gbà wá láti ọ̀dọ̀ ibn umar ó ní amọ̀rọ̀ anna rasulallah sallallahu alayhi wa sallam amọ̀rọ̀ bí zakati fitri an tu adda qabla khuruji nasi ila salat síwájú káwọn èèyàn ó tó jáde lọ sí masalasi láti kírun eid ni ó dáa kéèyàn ó yọ. tọ̀ ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá yọ lẹ́yìn ìgbà wọn ti kírun ìdì tán eléyìí ọ̀yọ́ ọ̀ràn yẹn zaka sadaka lásán ló kàn ṣe gẹ́gẹ́ bí a ti sọ sí sẹ́yìn so ohun tí a yọ ohun tí a yọ ní zaka wọ́n máa ń wọ̀n ni kì í ṣe wọ́n kì ṣe kì ṣe wéètì náà wọ̀n wọ́n ń wọ̀n kílò ni òṣùwọ̀n ni so òṣùwọ̀n tán fi ń wọ̀n wọ́n ń pè ní sáà sáàì yẹn sáàì mùdùmnàbí sallallahu alayhi wa sallam mẹ́rin òní òkun sáàì sọ̀kọ̀ wá sábúrú nù rẹ̀ tí a bá ti mọ ohun tó lè kún sáàì yẹn nínú àwọn ohun táwa náà ń lò lóṣùn wọn tó bá ti lè ṣe déédéé eléyìí so gbogbo ẹ̀ náà ó ti pé ó sùn wọn kọ̀ wá ṣẹ̀ṣẹ̀ dìgbà pé ó di dandan kí n wá eh, kíní sáàì tó ń tà yún kí n tó lè wọ́n tá a bá ti rí ní ó ṣe déédéé òṣùwọ̀n náà a lè lo èyí náà láti fi wọn oúnjẹ náà kò sí aburú nù ẹ̀ so ohun tí ó yẹ ká mọ̀ ni pé wọn a máa ń wọn oúnjẹ ọ̀hún ni kì í ṣe pé àwọn wéètì ẹ̀. so abu sa'id al-qudr oni kunna nutiya fi zamani nabi sallallahu alayhi wa sallam sa'an min ta'am a máa ń fún àwọn èèyàn tí wọ́n tí wọ́n tọ́ pé wọ́n tọ́ sí lásìkò anabi sàlám sáà èyí ni pé sáàyì kan nínú oúnjẹ so àwọn oúnjẹ tí a máa ń yọ zakanu ẹ̀ àwọn ni oúnjẹ tí ọmọ anabi adam máa ń jẹ gẹ́gẹ́ bí àwọn nǹkan nǹkan ọ̀gbìn bíi masara dawa jéró raisi. àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí àwọn èèyàn máa ń jẹ a lè yọ ńgbà tí iṣu ò sí nínú ohun tá a lè yọ ṣé ni pé ṣé èlùbọ́ ń jẹ ni táwọn èèyàn ń jẹ táwọn èèyàn bá ti ń jẹ a lè yọ òun náà á ni pẹ̀lú múdù sáà yẹn nù ẹ̀ so àwọn oúnjẹ a lè yọ zakanu ẹnu ṣùgbọ́n tí kì í bá ti so ń jẹ gẹ́gẹ́ bí àwọn nǹkan ìgbádùn lásán àwọn nǹkan tí a ti máa mújú lásán bíi àwọn àwọn fruit àwọn ilé yẹn wà lè yọ zakatul fitiri nù ẹ̀ àfi kó pé oúnjẹ nínú àwọn oúnjẹ náà àwọn àfáàka tamru èyí ni pé dẹ́bínù torí pé dẹ́bínù lásìkò tiwọn oúnjẹ ni and táwọn ń jẹ ni ṣùgbọ́n ẹni ẹ fún dẹ́bínù lónìí ṣé àwọn èèyàn ń jẹ dẹ́bínù níbí wọn wọn yìí jẹ o kódà ẹlòmíì ò jẹ dẹ́bínù àyàfi ìgbà àwẹ̀ lásán táwọn ẹ bá sì ti lọ ọkọ̀ jẹ dẹ́bínù mọ́nu torí pé ó gbọ́ pé wọ́n ní dẹ́bínù dáa ká fi sínú ìdí nu ti fi ń jẹ torí pé kì í so oúnjẹ tọ́mọ̀ ẹ sá ti bá a wọ́kà àbí kẹ́ ẹ gúnyán fún bí àwọn ìjẹsà. Yeah. tọ́ ṣé àwa lè yọ nígbà tá a bá ṣírò Eh, òṣùwọ̀n tí mo fẹ́ yọ bóyá mo èèyàn mẹ́fà ló wà lábẹ́ mi pẹ̀lú mi ajẹ́ méje mo wá wò pé múdù tó lè kánì mo wá kúkú fẹ́ nìkan lówó rẹ̀ ṣé lè ń da àfààní àà àìfúnni lówó zaka oúnjẹ là máa ń yọ fún yàn o ò ní sírò owó oúnjẹ kó fún yàn oúnjẹ gangan lànà bisà mentioned so àti wá fún yàn lówó èyàn ti gbígbà tẹ́yàn ti wó mashairu islam ó ti wó nu yẹn èyí tánà bí sasa ọ̀sálà mẹ́ńṣẹ̀ yẹn gangan ni ti àfẹ́ ká fún yàn àwọn òláàfún àwọn ọ̀ràn méjì láàfún àwọn fukara àti masakin àwọn fakir àti miskin fakir àti miskin gbogbo wọn tálíkà náà ni wọn wọn yàtọ̀ síra wọn torí pé níìdì wọn yàtọ̀ tẹnìkan ó pọ̀ ju tẹnìkan lọ ṣùgbọ́n gbogbo wọn náà tálíkà náà ni wọn ẹni tí ò ní tí ó jẹ ńlé làwọn méjèèjì so àwọn yẹn ò ní á fún ṣùgbọ́n tó lè fúnyàn tó náà ní tó náà sì lè fúnyàn àní fún mọ́ tiẹ̀ àwọn tí ò ní gangan láàfún torí pé hikma ò ní ká sí wọn lọ ìmọ̀ lọ ṣe bára so ẹni tó sì ti níta fún kúmọ́ kí ni tá a sí lọ àsí lọ́wọ́ nǹkan kan so ẹni tí ò ní gangan ló dáa jù ká fún. àwọn àfáà ní kò tọ́ ká fún ẹni tí ò sí ẹni tí zakatul fitri ò tọ́ sí kò tọ́ ká fún so àwọn ọ̀ràn méjì yìí òun lá fún àwọn masakin a lè fẹ́ tí ìṣe mùsùlùmí a sì lè fún almu'allafat qulubahum a lè fún alghabirina ẹni ó gbèsè gbogbo ohun ò sí nú àwọn ọ̀ràn tá a lè fún ní zakatul fitr àwọn tá a lè fún náà ní miskin torí pé wọ́n ní farada rasulillah sallallahu alayhi wa sallam zakat alfitr tuhratan lisa'imi min lagwi wa rafathin wa tu'matan lil masakin kó jẹ́ oúnjẹ àwọn aláìní so anabi sallallahu mention ju miskin lọ miskin àti fakiri ni wọ́n wà pẹ̀lú ara wọn ni táyé àti kẹ́hìndé ni wọ́n. ìlú tá à ń gbé láti yọ zaka a ní gbé lọ síbò míì àfi tó bá wá jẹ́ pé ìlú yẹn o gbogbo wọn pátá ọlọ́lá ni wọ́n kò wá sẹ́ni kankan tá a lè gbé fún àyàfi ká gbé lọ sóde láàtò lè rí tálíkà ìlú tí ọba sí tálíkà ká wá tálíkà lọ sí òde ká lọ gbé fún so iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ dórí wa nu ẹni tí ò sí tálíkà ní kẹ́fì tó yẹ pé ó di tó bá dá Àbújá àbára Àbújá tí ò ní táríkà tó ó dìgbà tó bá dé Kẹ́bì kó tó rí kọ́yà tètè yọ síwájú ọjọ́ ọdún yọ sáré wá ìbolí ó ti rí táríkà nù so ó di dandan kọ́ yẹ pé ẹni tọ́tọ́ sí òun láyọ zakana fún eléyìí ní ṣókí ohun tó rọgbà má zakatul fitri nìyẹn ohun tá a ṣe tó ṣe déédéé ọlọ́run kò fún aládé èyí tá a ṣe àṣìṣe ọlọ́run kí o forí jìn wá. yoku yo ma je iberi naam wa alaykum assalam naam bẹẹni kò sí aburulẹ èèyàn lè ṣe wọkílì èèyàn èèyàn ni pé kéèyàn yan ẹnìkan láti bá a yọ kò sí aburulẹ. so tí o bá ti jẹ́ pé ntí ẹntí yẹn ń fún wa ń lò tó sì wà ń lo òdì kejì téèyàn bá ní ẹntí yẹn lè fọkàn tán tí ó sì ṣe kó bá yẹn ṣe kò ṣàbùrú nù ẹ. téèyàn bá wá ní téèyàn bá bá yọ ní báyìí tí òun èèyàn lè yọ kéèyàn gbé lọ mọ́ṣáláṣí sínú mọ́ṣáláṣí kalẹ̀. gbogbo èèyàn náà wákìlì náà ni gẹ́gẹ́ bí àlejò nílùú tí ò mọ tálẹ́ǹtì ó fún so tó sì jẹ́ pé ibì kan wà tó yẹ pé tó bá gbé lọ àwọn yẹn wọ́n fún ẹni tó tọ́ sí kò ṣàbùrú nù ẹ̀. ṣùgbọ́n tó hàn ní pé èyí tá à ń gbé lọ mọ́ṣáláṣí ọ̀pọ̀ ọgbà ẹni tí ọ̀tọ́ sí náà ní ń padà àgbà èyí wá sí jẹ́ tá à ní tá à ní ń ṣiṣẹ́ a sì mọ̀ pé ń gbowó oṣù sùnwó owó oṣù tí ń gbà a mọ̀ pé dájúdájú owó oṣù yìí lè tó jẹ lóṣù ká fún un so eléyìí náà wà nínú tálíkà torí pé n ti ń gbà lóṣù ò lè tó lóṣù so bẹ̀t ká mọ̀ dájú pé àwọn tá a bá ṣe wàkílì wọn àwọn tí a lè fọkàn tán ni tó ń fọ ẹni tọ́tọ́ sí wallahu alam. wa alaikum ìgbà tá a sọ̀rọ̀ pa àsìkò tí ọlọ́run máa ń ṣe ọ̀kadà rà pé ẹ̀ ń sọ̀rọ̀ ti ilẹ̀ lọ́sùn kọ́dé ṣé kádàrà tí ọlọ́run bá kọ ṣé nǹkan tí ẹ̀dá èèyàn bá ṣe ní tàyẹn ló máa ń dìtà mí ni torí àwọn àwọn àáfàá kan máa sọ pé kéèyàn ṣiṣẹ́ rí ní àsìkò mẹ́wàá mẹ́wàá ìgbẹ̀yìn yẹn torí ìgbà yẹn lọ́lọ́run máa ń kọ kádàrà wípé nǹkan téèyàn bá dẹ̀ ṣe ló máa dìtà mí nǹkan tọ́lọ́run máa kọ ṣé bẹ́ẹ̀ ni lẹ́nu ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì pípa ẹ̀ ìṣẹ̀lẹ̀ zakatu fitr ó ní ìkan náà bàbá wa tó yẹ pé àwọn gbogbo àwọn tó ti kúrò ní abẹ́ wọn gan tó ti ṣèyàwó tó ti níyàwó tó ti lọ́mọ bàbá náà tí wọ́n bá ti rí pé àwọn ọmọ wọn bọ̀ wálé ọdún àti pẹ̀lú gbogbo àwọn fámìlì wọn bàbá náà yọ zakatu fitr gbogbo wọn bọ̀ wọ́n ti ọkọ béèrè náà ipe ṣan ti yọ tó bá láwọn ò tí ì yọ wọn nìkan fi ilẹ̀ fáwọn máa yọ fún gbogbo wọn gbogbo àwọn ọmọ wọn bá ṣe máa ṣe fún wọn nìyẹn àwọn bóyá eléyìí náà tó. kò sábúrú náà torí pé up till now baba fìlì pé àwọn ọmọ yẹn wọ́n ní responsibility lórí òun èdè inú tó yẹ pé ó fi ń ṣe fún ọ kò sábúrú nù ẹ eh, ṣùgbọ́n gbogbo ẹni tó bá ti tó ti ní agbára àti yọ kóhùn ọyọ fúnra ẹ ló dáa jù ṣùgbọ́n tí bàbá bá ṣe tàkáfùlà àti yọ fún gbogbo àwọn ọmọ tó bí nínú torí pé bó ti wulẹ̀ wọn ní tó bàbá ni baba wọn so baba fìlì pé up till now àwọn ọmọ òun náà ni wọ́n ní responsibility lórí òun so kò sí aburú nù ẹ̀ mọ̀rọ́bà tó bá tiẹ̀ ti nígbà tó ti ń bẹ̀rẹ̀ pé ṣé wọ́n yọ àbí wọn ò yọ yẹn ohun tó dáa jù náà nìyẹn kò sáburú nù ẹ̀. náà ìbéèrè alákọ̀ọ́kọ́ pé lórí alẹ́ rẹ̀ Laylatul Qadr wọ́n máa ní pé ká ṣiṣẹ́ ohun tó hàn ní pé kì í ṣe pé bóyá eh, kádàrá máa change àbí nǹkan kan torí pé kádàrá yẹn Ọlọ́run bá ti ṣe àkọọ́lẹ̀ rẹ̀ láti ìbẹ̀rẹ̀ ṣùgbọ́n dájúdájú àdìsá anabisa sálàm wá pé ọjọ́ ọlọ́run a máa ṣe àràkalẹ̀ fáwọn kan láti iná kú sọ lọ sí inú ọgbà àdẹ́ra gbogbo ẹ̀ náà inú kádàrà ló wà gbogbo ẹ̀ inú kádàrà ló wà wípé àwọn kan ọlọ́run rà wọ́n kalẹ̀ láti inú iná lọ sí aljanna ó ti wà ń kádàrà pé wọ́n wọ aljanna gbogbo ẹni tí ó bá sì wọ aljanna ọlọ́run ṣe iṣẹ́ tí ó ṣe yóò ṣe ní rọrùn fún láti wọ ọgbà àlùjánnà yẹn now gbogbo ẹnikẹ́ni tí ọlọ́run bá ti ṣe pé ló ní oṣù yẹn ọlọ́run ra kalẹ̀ láti iná lọ sí àlùjánnà kò tiẹ̀ ní gbèrò àti ṣiṣẹ́ ẹbí kò ní gbèrò rẹ̀ torí pé kò ní kò ní bọ́ ọgbọ́n mu káyẹ pé ẹni tí ń mutí lálẹ́ Laylatul Qadr yẹn òun ni àwa ni a rà kalẹ̀ láti iná lọ sí aljanna kò bọ́gbọ́n mu so kò sí ìyàtọ̀ nù méjèèjì bọ́lọ̀ ti kọ́ náà nù láti bẹ̀rẹ̀ kò sì sí tí ó ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ gẹ́gẹ́ bọ́lọ̀ ti kọ́ nù so nígbàtí a ń gbani ní ìyànjú láti ṣe iṣẹ́ eré lọ́jọ́ náà ìgbani níyànjú náà anamsa asalam náà ló gbà wá yànjú ká ṣe iṣẹ́ rere ó ní ká wá ìdí tá a fi wà ní pé ọlọ́run sọ pé salamun hiya hatta mọ́tòlá ìlfàjì èyí ni pé ọjọ́ náà ó ní àṣàyàn ju ọjọ́ yòókù lọ gbogbo nǹkan tí ẹ̀dá bá gbà ládùúà ní àwọn níìdí ẹ̀ ọlọ́run ọba ọgbà ṣùgbọ́n ẹni tó bá sùn ipò wọn ò níìdí ọlọ́run tó ọlọ́run náà sì yín nù ọlọ́run mọ̀ yín wa nù so ìdí nù tó fi jẹ́ pé ó padà náà lórí wa torí pé a níìdí ọlọ́run táyàrawọ́ sí ọlọ́run bó tilẹ̀ jẹ́ pọ́lọ́n ti sàkọ́ọ́lẹ̀ tí ó fún wa ṣùgbọ́n gbogbo ìgbà tá a bá rawọ́ náà a tún ní àlékún oore náà ni mùsùlùmí kan ò ní gbọ́wọ́ òkè kó wá gbé kalẹ̀ lófo so bó tilẹ̀ jẹ́ pọ́lọ́n ọba ti ṣe àkọọ́lẹ̀ tí ó rí nílé ayé gbogbo èèyàn náà inú àkọọ́lẹ̀ ló so àwọn sàbí anẹ́fisà sọ́là wọ́n bi léèrè ńgbà ọlọ́run tiẹ̀ ti wá sàkọọ́lẹ̀ kí á ní tá à ń ṣiṣẹ́ fún ní ẹ̀ máa ṣiṣẹ́ torí pé gbogbo yín pátá ọlọ́run ó ṣe ìrọ̀rùn ibi tí ó lọ ọlọ́run ó ṣe fún un ẹ wàá jókòó láì ṣiṣẹ́ ẹni ó ní òun fárísìkì tó wá ní inú ilé òun lárísìkì ọba òun ebi ọmọ pakú kó tó rárísìkì ọ̀hún. Wa alaikum salaam. ìbéèrè kejì tán béèrè tí èèyàn bá ti yọ sàká fúnra ẹ̀ tí àwọn kéèyàn náà tún wá tún yọ sí kò sábò. gbogbo ẹ̀ kò sábòrò náà ládàá rẹ̀ kò ní kò ní lọ lásán pàápàá jùlọ ń gbàtọ́ pé wọn ọmọ ìpín èèyàn ti yọ. wa aleykum salaam. ẹ dákun sàn sẹ́dẹ̀ yorùbá lérò múdì nàbí ìtẹ́ ẹ̀ jọ báwo lèèyàn ṣe àwọn kan sọ pé ọwọ́ méjèèjì báyìí là á papọ̀ mélòó wà láàyò àti síbẹ̀. wọ́n almuhim ohun tó dáa jù náà ni kí èèyàn ó tẹ̀ láti wá òṣùwọ̀n tí àwọn èèyàn bá ti wọ́n tó bá ti tẹ́sítì pé ọ̀wọ́n mùdùnàbí yẹn gẹ́gẹ́ bí tí a taari ni pé sáì yẹn nǹkan díẹ̀ ló kù tí ó fi kún múdù tá a fi ń ra àgbàdo lọ́jà ohun tó fi jù ló pọ̀ sáì ngan fún rẹ̀ torí pé lánàá ngan àgbàdo bó tilẹ̀ jẹ́ pé àgbàdo yẹn wọ́n ti wó àrí sábà àgbàdo àwọn páànù kan ti àgbàdo tí wọ́n ti wóun a dà sínú sáì yẹn ọrọ̀ afẹ́ kún kò kún tán ṣùgbọ́n tí ó wà lókè nítorí kú ọ̀pọ̀ so eléyìí fi hàn pé tó bá yẹ pé èyí tí wọn ò tí ì wo ni yóò tún jù bá ń lọ so so ohun tó dáa jù náà ni kéèyàn kọ́ èèyàn ní experience pé wọ́n ti wọn èyí tó fẹ́ẹ́ ṣe déédéé kódà bọ́ra jù lọ ló dáa jù kó ju sáyì lọ téèyàn bá ní sáyì èèyàn ò fi wọn so ẹni ó bá ní sí ní sáyì náà kó try láti láti ṣe àǹfààní fáwọn ọmọ ẹ̀yẹ́ tó bá láládùúgbò ní tó ní sáárì ṣùgbọ́n ọwọ́ ọwọ́ ọwọ́ ọwọ́ ẹlòmíì wà tó yẹ pé àgbàlagbà ni ṣùgbọ́n ara rẹ̀ ara ọmọ ike ni bóòlù ti fẹ́ wọn tiẹ̀ ẹlòmíì sì wà tó yẹ pé ọwọ́ rẹ̀ ẹyọ kan ọwọ́ èèyàn méjì ni so ìdí inú tó fi jẹ́ pé n tó dáa jù náà ni ká wá òṣùwọ̀n so ńgbà tó yẹ pé nǹkan ẹ̀sìn ni èèyàn nífẹ̀sìn ẹ̀sẹ̀ kó nígbò kó tó ẹ̀ torí pé àwọn kan wà tó yẹ pé wọ́n ń ṣe kíní ẹ̀ níṣẹ́ ní gbogbo ògbà kódà gan àwọn tí wọ́n ń ta nǹkan nǹkan tí wọ́n máa fi ń yọ ṣàká yẹn àwọn gan mọ́rú abọ́ tí ń kún sáré so àwọn náà lè ràn yàn lọ́wọ́ lórí ẹ̀ Allahu alam bẹ̀t ní ibi tí wọ́n ti ní advance àwọn tí máa ń wọ̀n wọ́n á máa tà lápò tí orí ẹnìkan ó ti wà lápò tí wọ́n máa tà báyìí téèyàn ọkàn rà tí ó gbé bí orí mẹ́rin lèèyàn bá ní yọ̀ọ́ kàn gbé mẹ́rin náà ni wọ́n ti wọ́n yàn án lẹ̀ tí wọ́n tó ń ṣiṣẹ́ ní tí wọ́n máa tà fáwọn èèyàn. wa aleykum ẹni tó bá ní oúnjẹ tí ó jẹ́ lọ́sìn ẹni tó fún yàn dé fún yàn kò tí wọ́n bá fún irú eléyìí tọ́jọ́ yìí pé ẹnìkan ẹnìkan gbé zakati fifty euro yìí pé òun tọ̀ òun ìròyìn ó rí níbi ẹni tí ò ní tẹ́lẹ̀ but kò mọ̀ pé tọ́lọ́run kò láṣìírí tòun wá fún un ṣé òun náà wá lè gbé tí wọ́n fún kó gbé fún ẹlòmíì. náà bákan méjì ni bákan méjì ni ìmọ̀ kọ́ ẹ pé ó ní àǹfààní àti sọ fún ẹni tó fún un pé èmi náà nílé àwọn tí ọ̀gá ní ni ẹja wá so eléyìí ló dáa pọ̀ jù tó bá wá jẹ́ pé ẹni ó fún kò sí kì í ṣe ẹni tó lè sọ fún kò sí aburú kó náà wá gbé kínní yẹn kó wá tì í ti pupa rẹ̀ ní eh, kó ṣe fún ẹni tó fún láti wá ẹni tọ́tọ́ sí tí ó fún yóò ṣe tiẹ̀ lọ́tọ̀ kò ní fi eléyìí ṣe zaka eh, yóò ṣe tiẹ̀ lọ́tọ̀ torí pé òun náà ní ohun tí ó ṣẹ́kù ṣùgbọ́n tó yẹ pé wọ́n á fún un kìí ṣe ló kọ zaka ẹ̀bùn ni eléyìí yàtọ̀ bá pẹ́ bùn ni èyí tó nílé àti èyí tó ń fún kọ́ dàpọ̀ kọ́ jẹ́ papọ̀ kò sẹ́ burú náà. báwo ẹni ọba gbé wá gbọ́ lápèjúwe lónìí sọ́la tí kì bá ti ṣẹni tí ń fún yẹn lẹ́bùn tẹ́lẹ̀ yóò ṣòro kọ́ ẹ pé n ó gbé wá àní mọ̀ pé zakatul fitr ni so àyàfi ẹni tó bá yẹ pé ó ti ń fún yàn lẹ́bùn tẹ́lẹ̀ pé ah, bàbá ló ní ká gbélé fún wa fún yín kẹ́ fi sọdún ṣe eléyìí èyí ó ti mọ̀ pé kì zaka ni so gbogbo ọ̀nà tí èèyàn fi máa ń mọ̀ pé n tí wọ́n fún yàn zaka náà ni ó rọra clear díẹ̀ àfìgbà míì tó lè rújú lóòótọ́ so tí ọba wa ma kí ni inú ẹ̀ èèyàn gbà kò sábúrú nù ẹ̀ nítorí pé ẹni ọyọ òun wò pé ẹni tí ò ni so kò si mà ẹni wọn yọ fún náà ọmọ kí ni tí wọn fóun ṣé ni àbí so kò sábúrú bá ti rí àníyàn yọ